العظيم أما بعد فإن خير الحديث كلام الله وخير الأدي هدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور مودثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يقف وبارد الله سبحانه وتعالى تتنقى أكجق وني إني láti fi ntí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam láti fi tàmálẹ̀ sí gbèsè ayé wa a bá ọ̀rọ̀ lọ ní orí ìmọ́tótó òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa ó ní utitu khamsan لم يوتعهن أحد قبلي من الأنبياء wọ́n fún mi ní nínú àwọn nǹkan tí wọ́n fún mi tí wọ́n ò fún àwọn ànábì tí wọ́n ṣáájú mi tó pé ó jẹ́ nínú àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala tó fi yà mí márùn wà ń bẹ̀ dájúdájú wọ́n ju márùn lọ but òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó tọ́ka sí márùn eléyìí àkọ́kọ́ rẹ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sọ wípé nusirtu bi ru'b masirata shahr Allah subhanahu wa ta'ala ima fi jìnnìjìnnì jìnnìjìnnì òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ima fi sí igbáyà ọ̀tá ní ìrìn àjò oṣù kan èyí ni wípé tí wọ́n bá ti gbókọ rẹ̀ wọn ò ní lè sùn wọn ò ní lè wo ẹ̀rù rẹ̀ ó máa bà wọ́n òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó máa bà wọ́n. àlàyé pọ̀ lórí eléyìí ọ̀gọ̀rọ̀ àwọn afáà sọ wípé àti tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam mú wá òdodo rẹ̀ ìfirin rẹ̀ rẹ̀ ìkárí rẹ̀ yóò máa dẹ́rù ba àwọn alátakò lórí ẹ̀sìn òjíṣẹ́ náà sallallahu wa sọ yìí pé waju'ilat liya al-ardu masjidan wa tahura wọ́n ṣe ilẹ̀ fún mi gbogbo lẹ̀ yàtọ̀ sí àwọn tí a yà sọ́tọ̀ nínú wọn bíi ibi tí ò mọ́ ilé ẹ̀gbin àwọn oríṣiríṣi báwọn gbogbo yòókù nínú ilẹ̀ Allah subhanahu wa ta'ala ó ṣe fún mi ní ibi tí màá forí balẹ̀ sí ní tí màá kírun bẹ̀ tí màá dẹ̀ ṣe mọ́tótó èyí ni wípé ìgbọ́wọ́lé láti fi rọ́pò omi níbi tá a bá ti rómi mọ́ kì í ṣe àìrómi pàápàá nìkan ni òfin àìrómi dè a lè wà nínú kò tọ́jẹ́ wípé àti lómi ọ̀rọ̀rùn bí ìgbà tá àrómi náà ni mẹ́sẹ̀lẹ̀ ọwọ́ wọn bá tọ́mi tá a ní ìmọ̀ èyí tá a fẹ́ fi wẹ̀ ni èyí tá a fẹ́ mu ni tàbá àìfá fẹ́ fi tábà dájúdájú bí ìgbà tá àrómi náà ni tàbí àrómi ṣùgbọ́n lílo rẹ̀ ó fa ewu látara wípé àìyára tí ó lè dákún lílo omi lè dákún àìyára tó dẹ̀ jẹ́ pé ààrin tá a fi gbómi gbóná nígbà tá a romi náà síwájú kò sí àlùmọ̀ kan tí ọlọ́run ọba fi eléyìí ṣe ìdẹ̀kùn fún wípé kí wọ́n fi yẹ̀pẹ̀ tàbí eruku tàbókúta tàbí tọ́básá wà lórí ilẹ̀ kí wọ́n fi rọ́pò mọ́tótó kò sí al'umma kan tọ́lọ́hun ṣe léyìí fún àfi àwọn olùmọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé tayammum ìṣe tayammum láti fi kírun làbí láti fi ṣe bádà kò sí fún ìjọ kan síwájú ìjọ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ìjọ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní ẹni àkọ́kọ́ láti gbẹ̀yìn tọ́lọ́wọ́n ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ṣe lè fún ipe tá a bá ti rómi o tàbí a wà nípò ipe àti ẹ̀rómi ẹlẹgbẹ́ pààrómi náà nítorí pé tá a bá ní ká lomi ó lè fẹ́ wu eruku tá a bá rí nítòsí tàbí yẹ̀pẹ̀ tàbí ntọ́sáwà lórí ilẹ̀ ká fọwọ́ lé e ká dẹ̀ fi ṣèmọ́tótó ká máa bá àrùn lọ ká máa bá ìbáadà lọ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó wá sọ yìí pé fa ayyuma rajulin min ummati adrakatu salat falyusalli lótórí eléyìí ẹnikẹ́ni nínú ọmọlẹ́yìn mi tí ìrùn bá bá ní gbogbo ibi tó bá bá àwọn mọ́sáàsì káàrí mọ́ṣáláṣí rárá gbogbo ibi tí ìrùn bá ti bá kókè gbogbo omi tó bá dé kò rómi tí ó lò ẹ̀yìn òdì lọ́wọ́ ọ̀run yẹ̀pẹ̀ wà eruku wà ilẹ̀ ẹlẹ́ wà kó fọ́ sí kó ṣe máa tutù rẹ̀ kó máa bá àrùn lọ. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó wá sọ yìí pé wa uhillat liya al-ghanaim síwájú al òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àwa mùsùlùmí tí wọ́n bá lọ sógun wọn ò ní ẹ̀tọ́ láti pín tí wọ́n rí lógun wọn ò kó kalẹ̀ ní inú òjò ṣùgbọ́n àlùmọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam Allah subhanahu wa ta'ala ó fún òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ẹ̀tọ́ wípé kó pín ní bó bá ṣe yẹ tí wọ́n bá rí látòjú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó wá sọ yìí pé wa utitu ash-shafa'a ìpè kí n sì pè àwọn èèyàn kan kí n sì pè tánpó ní gbangba ajọ́ ọ̀gbìndì àríkíàmá Allah subhanahu ó fún mi lẹ́tọ̀ọ́ rẹ̀ àwọn kan wà àti ẹni bí ẹ léèrè kankan yadkhuluna al-janna bighayri hisab wọ́n wà lìjẹ́nà ní tí wọ́n ní ṣe àwọn kan wọná kọ́lá wọn yà wáyà ó gbé gbogbo òpẹ́ pátápátá fún gbogbo àlùmọ̀ tó ti kọjá lọ kò ní tọ́ sí ẹnì kankan àfi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ará àpẹ́ lélẹ́yìí Allah subhanahu fi eléyìí ṣe. àṣàyàn ó fòjíṣẹ́ náà sàásánlá ó ṣàyàn lórí eléyìí kò sí fún ẹ̀dá kankan nínú ẹ̀dá ọba atọ́lọ́wọ́n dá àfòjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam nìkan nínú tí Allah subhanahu wa ta'ala tó tún fi ṣá òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam lẹ́sà ní wípé kánà nàbí yub'athu ila qawmi khassa àwọn ànábì ọlọ́run máa ń rán wọn sí àwọn ìjọ wọn nìkan ni àwọn Bani Israila ọ̀rọ̀ àwọn ànábì tó pọ̀ sí wọn àwọn nìkan lọ́rọ̀ wọn sí ṣùgbọ́n nípa àtòjíṣẹ́ lọ́sílà àlọ́sọ́lám òní bu'ithu ila nasi am wọ́n rán mi sí gbogbo ẹ̀dá ní tápò Allah subhanahu wa ta'ala kò sẹ́ẹ̀yà kan kù jíjáde tó ti jáde báyìí ọ̀ranyàn ni kí gbogbo èèyàn gbàgbọ́ lójúṣẹ́ lásìlá àlásìlá fi sọ yí pé la yasma'u bi ahadu min hadhihi al-umma ẹnìkan ò ní gbọ́ pé mi muhammad sallallahu alaihi wasallam ti jáde nínú ìjọ gbẹ̀yìn yahudiyun wala nasraniyun ó jẹ́ yahudi ni tàbí ó jẹ́ nasara tó gbọ́ pé mo ti jáde thumma mata walam yu'min bima ursiltu bihi ó wá jáde láyé kọ̀gbá tí wọ́n fi rẹ́ mi Muhammad sallallahu alaihi wasallam sallam gbọ́ illa kana min ashabin nar kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ wọ́n è ná yọ̀wọ̀ ná tó ń túmọ̀ sí pé kí ni imma an takuna musliman aw alinar ìmọ̀ kọ́ jẹ́ ẹni tí ọgbà ìsìláàmù gbọ́ tó tẹ̀lé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam àbí kọ́ jẹ́ pé ó ti jẹ́ ọ̀kan nínú méjì ni tó bá ti gbàgbọ́ alhamdulillah tó bá ti gbàgbọ́ kó tẹ̀lé sàtífíkẹ́ẹ̀tì náà ti wà lọ́wọ́ ò tó jáde láyé ń bí kọ́ọ̀kan kú kó gúnlẹ̀ sébùté òfòlókù kọ́lọ́wọ́n yà wáyà ló fi jẹ́ pé àwa tí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tá tí ó fi ẹ̀sìn yìí kẹ́ ọ pàtàkì lórí wa wíké pé ká ṣe é bọ́lá ṣe fi ránjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam láti jẹ́ kuduwatun hasana àríkọ́ṣe dáadáa fún gbogbo ẹ̀dá ló fi jẹ́ pé kò sí ibì kan ní ètò ìgbésí ayé tí Islam ọ̀dá sí Allah ta'ala sọ pé ma faratna fil kitab min shay'in nǹkan kan ṣẹ́kù nínú ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀dá bí ó ṣe lò ó tí ó fi lè gúnlẹ̀ sébù tí àyọ̀ níwájú ọlọ́run ọba níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama àṣẹ àìbìkítà lórí rẹ̀ pé ká má mú àlàyé wá yékéyéké bí ó ṣe ṣe ara rẹ̀ ni àwọn ọ̀rọ̀ ìmọ́tótó yìí kò sí ẹ̀sìn kan tí àlàyé ìmọ́tótó yékéyéké báyìí tó ń wà nù rẹ̀ bí n tí ọlọ́run bá fi rójíṣẹ́ náà sallallahu alaihi wasallam pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tayammum nítorí eléyìí a ọ̀rọ̀ tayammum lójú dáadáa bó la ṣe ṣe condition wo ní báyà àwọn aohamat àwọn àṣìgbọ́yé kan táwọn èèyàn ń gbé lórí rẹ̀ lóríṣiríṣi àwọn ìdè tí wọ́n fi dè tí ò sí ń tọ́kàn ọba adẹ́dá àti òjíṣẹ́ lọ́sàásánlá lórí rẹ̀ ṣùgbọ́n ká arántí pé òní tó ń jẹ́ yomar ahad ti gbẹ̀yìn nínú oṣù a máa ń fi ń dáhùn àwọn ìbéèrè tó ti kọjá lọ lórí àwọn nǹkan tá a ti sọ. So adé tún fi máa ń wáyè fún àwọn ọmọ ìyá wa lóbìnrin lórí àwọn masail takhusu bihinna tó jẹ́ pé àwọn nìkan ni ó fara ó bá inshallah al-karim a gba àwọn ìbéèrè lórí àwọn nǹkan tí a ti sọ sẹ́yìn láti mú àlàyé wáyé kéèké lórí rẹ̀ kí ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala kó fi ṣe sábàrí bí oríire fún wa ní ayé ń bí àti ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyam náà ya ba Khadija. jazakumullahu khairan. jazakumullahu khairan. náà àwọn tá a níbi ìka náà wọ one two three four five six seven eight now nine. salaamaleykum wàhálẹ́kùn mọ́sálàntàlá béèrè tí mo fẹ́ béèrè ni pé pẹ́pẹ́ yẹn ní èèyàn jẹ́ èèyàn níyàwó kan sí bíru èkó bíbà yẹn dẹ̀ tó ní bíru tòṣogbo yẹn. sí bí bíru tòṣogbo bí òrò ṣogbo. náà tó gbé àlìzà bóyá tútù wì èèyàn máa ń lọ irú òṣogbo yẹn. how many weeks. bí tútù wì bóyá bí ayé ti máa lo three days ń bẹ̀. Okay. Ìwà padà sí ìpàdé igi. Now, bóyá èkó ló ti ń ṣiṣẹ́. Èkó ló ti ń ṣiṣẹ́. Now. Tébì wa ń wò pé Alize ẹ pé tó wá jẹ́ àrùn onírìn àjò báyẹn ó máa dín ìrùn ó meji sí dín ìrùn méjì méjì. Ṣé ẹ̀ límọ kí méjì bẹ́ẹ̀ bá dé ẹ̀yẹ límọ kí méjì méjì ń bẹ̀yẹn. ló ń gbé báyìí? yóò máa jẹun kù láwọn náà torí bí tó ń gbé ni. asan aleikum ya ṣèkùnà ah. jazakumullahu khairan. ìbéèrè mi sà ni wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú wa lásìkò tá a wà yìí. kí ni ọ̀nà àbáyọ àwa mùsùlùmí tó fi jẹ́ pé kọ́lọ́hún má yẹ kó di kó má bínú sí wa tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ pé ìyà bá ń jẹ àwọn tó ń ṣe àwọn ìfún ọ̀wọ̀n yìí báwo lọ́lọ́run ṣe lè kó wa yọ. ìbéèrè tó pàtàkì ó ní wípé bí ayé ṣe dojúrú nísìn toríṣiríṣi ń ṣẹlẹ̀ ní ìlú tiwa náà ń bí bọ́bọ́ pa ah, bọ́bọ́ bùlẹ́sẹ̀ àwọn olóṣèlú dọ̀jẹ̀lú oríṣiríṣi aburú ló ń ṣẹlẹ̀ gbọ́mọgbọ́mọ là ń gbọ́ tẹ́lẹ̀ ó ti di gbàgbàlagbà gbàgbàlagbà nísìn àti oríṣiríṣi báwọn kò wá síbi tí ó ṣẹ́kù mọ́ gbogbo eléyìí sí wẹ̀ kí ni ọba adẹ́dà sọ ó ní bima kasabat aidin nas linudhika um ba'da alladhi amilu la'allahum gbogbo ìbàjẹ́ tó gbalẹ̀ kan yìí kò sí ń tọ́fà ju àfọwọ́fà ọmọ èdè ènìyàn lọ látara pé kíni àpáyọ̀ ọba ẹ̀rẹ́dàmọ́ ànírántí pé àálọ̀ jábọ̀ àádẹ́sà káùntì gbogbo ń tá a bá gbélé ayé wa ṣe àkóyọ rẹ̀ ọ̀nà ni ìtìjà ila Allah subhanahu wa ta'ala ìsẹ́rípadà lọ sí ọ̀dọ̀ba adẹ́dà. pẹ̀lú kíni pẹ̀lú ìwà ìmọ̀ bó o láṣẹ sìn lódodo ètò pàtàkì jù nínú ìmọ̀ yìí ó ní ìmọ̀ tawhid ìmú ọba iṣẹ́ ọba adẹ́dà ní ọ̀kan ṣoṣo ní ọba téèyàn máa sìn ní gbogbo ìgbà iṣẹ́ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam nìkan ní ẹni tí èyàn ó fi ṣe àríkọ́ṣe ní bá a ṣe sìn lọ́hùn ìmájẹ́kẹ́rì ọkàn jẹ́ wa ń gbogbo ìgbà pé ọba adẹ́dà wà ọ̀kan ṣoṣo dẹ̀ ni ó lékè ọlá lórí àlàáràṣì rẹ̀ ọmọ ń tà ń rò ọgbọ́n ń tà ń sọ ọdẹ rí ń tà ń ṣe gbogbo gbìyànjú wa ìròrí wa ìsọ̀rọ̀ sí wa ìṣesí wa kájẹ́ ọ dá lérí eléyìí bọ̀dí gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀kọ̀ọ̀kan èèyàn máa ṣẹ̀ṣẹ̀ gbé nítorí bẹ́ẹ̀ kéèyàn ó kún fún kásìrọ̀tì tẹ́wọ́bá ìmáyà sẹ́rí padà lọ ọba adẹ́dà gbogbo gbà láti túbá ìṣe ọ̀pọ̀lọpọ̀ istigfar ìmá wámà lọ́dọ̀ àwọn àfà ìmá tẹ̀lé ìmá pèpè sí ìkún fún dùá nínú tí ó pàtàkì nírú àsìkò tá a wà nísìn tí alhamdulillah àwọn àfáà tí wọ́n rọká sultan wọ́n ti sọ pé kó pa gbogbo àlùmọ̀ mùsùlùmí nàìjíríà àti west africa láṣẹ lórí rẹ̀ ó ní wípé gbogbo wákàtí márààrún ká máa ṣe kunóòtù torí kò sí àsìkò téèyàn súnmọ́ ọba adẹ́dà tó gbà tó wà nínú ìrun ó fi jẹ́ wípé ọ̀gọ̀rọ̀ àdúrà tá a bá ṣe kọjá síkò tá náà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe sọ fún ibn Mas'ud radiyallahu anhuma ó ní tó bá ti ṣe tashahhud tán tó sàṣàlátù fójíṣẹ́ náà sallallahu alaihi wasallam kọ́ wá yan àwọn ètò pọ̀ nínú tó fẹ́ nínú àwọn àdúrà kó o ṣe kò tó sálámà tóró ìwà nínú òrùngbà yìí ó ìwà níwájú ọba adẹ́dàá tí ọba rẹ̀ bá ti gbàrún yọ gba gbogbo ohun tó ń béèrè yọ gbà pọ̀ mọ́ bùkátà ó fi tètè bíyá ló fi jẹ́ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí nǹkan kan bá ti ń dà láàmú tí máa ṣe táwọn ẹgbẹ́ gbé ah nǹkan ń da òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam láàmú náfúlà ni máa mú wá ní gbogbo ìgbà torí kò sígbà tí èèyàn súnmọ́ Ọlọ́run ọba tó gbà tó wà náà pàápàá jùlọ ńgbà tá a wà nínú sajda nínú tí àwọn wà recommended lásìkò orú ilé ò ní wípé tí màmú bá ti dìde lórí rúkó ìparí irun kó ṣe kunut kó tọrọ àforíjìn fún ara rẹ̀ àtàwa kó tọrọ ààbò fún wa fún àti gbogbo àlùmà kó tọrọ gbogbo aburú tí ń ṣẹlẹ̀ yìí kọ́lọ́wọ́n bá ba ti dànù ète àwọn ọ̀tẹ́ẹ̀sìn kọ́lọ́wọ́n bá kó bá fi wọ̀ wọ́n lẹ́wù kó fi mọ lórí wọn gbogbo àwọn arú nǹkan tí a lè máa ṣe nì ah, pàápàá jùlọ sún àwẹ̀. kí mùsùlùmí kọ́ ṣọ́ra ní abala gbọ́ ìsọ yìí ọ̀gọ̀ọ̀rọ̀ nǹkan míì tá à ń gbọ́ nínú pépà kìí sòdodo ó lè jẹrọ kó o tó dá sọ̀rọ̀ lọ́ra gan-an ètò ọba dá sí ètò ọba kàn ọ́ tọ́kàn ọ́ jù tó jẹ́ pé ọ̀ gbọ́dọ̀ má dá sí torí ọ̀gọ̀ọ̀rọ̀ wọ́n wí báyìí wọ́n sọ báyìí wọ́n tún ní báyìí nkankan. ọ̀kàwíl wà àbàtìl ọ̀rọ̀ kọ́rọ̀ àwọn oríṣi àyè sọ àyè gbọ́ gbogbo ẹni tí ò ní lẹ́sẹ̀ ńlẹ̀ tó jẹ́ pé èèyàn ọ̀dẹ̀ máa fi ọ̀gọ̀rọ̀ àsìkò yẹn ṣòfò ní lórí ẹ̀ ká ṣọ́ra fún gbogbo eléyìí wọlá àlẹ nínú àwọn nǹkan táyàn lè ṣe ni. èmi pẹ̀lú ọmọ ìyá kan la ń sọ̀rọ̀ sọ pé téèyàn bá ní jánúbà lára bọ̀ kọ̀ǹdíṣàn tó wà lè lo omi. bẹ́ẹ̀ torí injury àbí torí health condition health condition pé ó wá fẹ́ di táyà mọ́m pé tó necessary kó kọ́ fomi fọ abẹ́ kó tó di táyà mọ́m àbí kó necessary. kò necessary. ìbéèrè kejì hmm. ọmọ ìyá kan náà ló sọ fún mi pé òun bímọ wọ́n á béèrè orúkọ ọmọ ó lọ́mọ oúnjẹ sọfíà àti sinab wọ́n á ní àpéjèbèjì ni wọ́n ní ọlọ́mọ ẹ̀yọ kan ni wọ́n á pé ó ní pé lèmi gbẹ́rí pé ẹ̀rí wà fún ni mo wá ní mi gbẹ́rí wá mo fẹ́ béèrè pé ẹ̀rí wà fún àjọkí ni condition tó lè mú un. ọmọ lè jẹ́ okọ̀ jẹyọ kan lọ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám okọ̀ rẹ̀ jẹyọ kan lọ ó ní ana muhammad ana ahmed ana jami ana muqaffa ana hashir sọ́bàn orúkọ bíi mélòó kan èèyàn lè jẹ jẹyọ kan lọ hmm. abdullahi muhammad abdullahi umar abdullahi gbogbo ẹ̀ bá èèyàn lè jẹ jẹyọ kan ìbéèrè mi mẹ́rin ni alákọ̀ọ́kọ́ ni ọlọ́run fún àní dáhùn gbogbo ẹ̀ ó jẹ́ alálẹ̀kún lórí ẹ̀ náà alákọ̀ọ́kọ́ ní orí sujud náà bí a ṣe máa ń sujud ní orí irun ní mọ́síjìdì tiwa wọ́n pé ustaz kan wá kó wá give lecture so àwọn ará mosque wá ní sujud tíyàn máa ń nà bí pé ṣe ara irun ni ustaz yẹn ní o kò kí ń ṣe ara irun ẹni tẹ́ ìdẹ̀mọ́ náà ni bẹ́ẹ̀ àyíká òpẹ́ so ẹlẹ́ẹ̀kejì nọ̀sára ni àndẹ̀ mo fẹ́ mọ ibi tó wà sàn ẹwọ́ kí n tó rọrùn jù nínú àdís ni wípé àwọn tí wọ́n bá ń ṣe kí wọ́n rí ẹ̀rí tó yẹ kóró so that àyíbá mọ́sálẹ̀ Imam Bukhari rahimahullah rahmatawasa gbà tí ó lọ sí Iraq ó kírun ẹnìkan bi léèrè pé ah, irun tó kì í àwọn ò rírọ ẹ̀ wọ́n ta sí ẹni tó ta sí náà òun náà kó tó di pé òun ta sí yóò jẹun kánú Imam Bukhari wa ní ìmọ̀ hadith wa lórí irun ọgọ́rùn-ún hadith ọgọ́rùn-ún wa ní ìjókòó láti jókòó yìí man hafiza hujja ala man yahfiz man alima hujja ala man lam ya'lam ẹni tó mà ẹ̀rí ni lórí ẹni tí ó mà ẹ̀yìn rírí kìí ṣe rí sóti yé báyìí ní ẹ̀hẹ́n òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlám tó bá ṣe sọ́jìdá a máa ń rí funfun abíyá rẹ̀ tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ pa ọ́ mára a gbọ́dọ̀ ọ máa ń pa orúnkún méjèèjì pọ̀ ni. ó máa ń méjèèjì pọ̀ báyìí ó ní sunan abi dawud ó ń stretch ní stretch tó jẹ́ pé ara ò ní kákò mára wọn bíi la láàpẹ̀ ní àbí porcupine ẹ́ líìlì yóò wà ní ìwọ̀ntúnwọ̀nsì ah that is it. gbogbo eléyìí wà nínú kutubula hadith ọgọ́rọ̀ masalan ari nínú àwọn ọmọ ya wa ó wà dọ́kítọ́rù filẹ̀ ilim adánàláwọ̀ ìyáwó àwọn ọmọ ya mú ìṣesí kan wá lórí irun olóhùn òrírí wọ́n ní ìjọ kásífọ́tù sọ̀láàtì rí olóhùn ọ̀gbọ́rí kọ̀kárí. هذا غريب جدا so gbogbo àwọn aráàlú nǹkan báyìí ni ló fi yẹ pé ọ̀rọ̀ ọ̀mà kìí ṣe ń sọ yí pé lórí èèyàn na jẹ́ kó parí ọ̀rọ̀ rẹ̀. <laughs> ẹlẹ́ẹ̀kejì na ó ní kí nọ̀sọ́rọ́ àkókò kí wọ́n wá gbé òkú ẹ̀ kí wọ́n bí kí kí wọ́n wá gbé òkú ẹ̀ kúrò kọ́ wọ́n gbé lọ sí bí irú kétu yẹn kí ó dẹ̀ jẹ́ pé nọ̀sọ́ra ni kí àwọn mùsùlùmí dẹ̀ kírun sí lára. Ah. irú àwọn tó kírun sí lára yẹn irú ìjìyà olúwa fún wọn. wọ́n yí apá sí tọ́lọ́ ọba wọ́n lọ gbà lọ́dọ̀ ọlọ́run ọba. fámìlì tó ní òkú yẹn tó dẹ̀ mọ̀ pé nọ̀sọ́ra níyàwó òun irú ìjìyà olúwa fẹ́ nìyẹn náà. ìyá ẹni tí ó ṣe ń tọ́lọ́run ọba ọ̀fẹ́. tí kò dẹ̀ mọ̀ àbí tó bá mọ̀ nǹkan. mustahil ada ẹni tí èèyàn rẹ̀ jẹ́ nasara bó ni o ṣe ní mọ̀ pé nasara lè yàn. no nǹkan tí mo mí ni pé tí kò mọ̀ ike ìjìyà wà fún. kò possible kọ́ máa torí wípé ntọ́lọ́run ọba mọ́n àṣà ẹni tó bá ti ṣe ìsìnyàn sí ti òjíṣẹ́ lásìlá àlàsílà mú wa yàní ìyá wà fún. tí wọ́n tó wá sọ pé tí a bá rí ìyá yẹn clearly ń bí ọ rọrùn láti sọ yí pé kámọ̀ bá ṣe sá fún but èyí tí ò bá hàn tọ́wọ́bà náà ni ó ṣe yọ́dẹ̀ máa ṣọ̀pọ̀lọpọ̀ istikfa yọ́dẹ̀ máa kábàámà lórí aburú tó ṣe. tí èèyàn wá ṣe ìgbìyànjú wípé nǹkan tó ń ṣe yìí kò tọ́ súnà. bẹ́ẹ̀ ní ọ̀gá pé kò tọ́ súnà kò dáa tí kò dáa tí wọ́n wá sórí kunkun pé dandan àwọn máa ṣe wọ́n fẹ́ ṣe wọ́n ṣe eight days. wọ́n ní. àádọ́ aṣọ́gun kò sí lára ẹ̀sìn amọ̀ yẹn tí àwa sọ fún wọn wọn gbọ́. wọ́n ti sọ pé àwọn fẹ́ ṣe mùsùlùmí àbí ẹni tí ì ṣe nasara yẹn náà bẹ́ẹ̀ nasara tó kú wọ́n tún wá fẹ́ ṣe forty one days báyìí wọ́n dẹ̀ compulsory lé àwọn ọmọ fún mùsùlùmí. fún mùsùlùmí gan eight days yìí sáré ẹ̀ dépò ìka sọ pé forty days forty one days so kásẹ̀ tí wọ́n á máa sọ pé àmọ́ bí àwọn kẹfẹ́rí ti ń ṣe tiwọn àdá ṣógùlò hùn nǹkan tí mo wá fẹ́ béèrè ni pé wọ́n pọ̀ strẹ̀ lé àwọn ẹni tó jẹ́ ọmọ òkú lé lórí tó jẹ́ mùsùlùmí ni pé tí kò bá ti wá àwọn máa kọ̀ ní fámílì. káwọn kọ̀ ní fámílì wípé. kò participate nínú forty one days tó ń fẹ́ ṣe fẹ́rì sàn. هذا كلام لا محل له من الإعراب يا أخي قريب جوسي تري pé báwọn ó ṣe ṣe tàwọn ní family dẹ̀ gbọ́dọ̀ ṣe tí wọ́n bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ kì í sára wọn mọ́nu àbí ṣe sára wọn ní tẹ́lẹ̀. lẹ́sẹ̀ mi hùn láti ìṣókòlò hùn yà á kì í sára wọn sára wọn ní tẹ́lẹ̀ kì í sára wọn. <laughs> okay okay now further. irun jamu. now ṣé dandan ni kí òjò rọ̀ ká tó lè papọ̀ tí a bá wá papọ̀ tí wọ́n wá béèrè lọ́wọ́ àfáà tó wá ní kò ń ṣàrẹ̀ sí. kọgbọ́yé ni ádá lè ṣe bí iṣẹ́ ìyá àkè kọgbọ́yé ni wọ́n béèrè Ibn Abbas radiyallahu anhuma ó ní òjíṣẹ́ náà sàásìlà ń pa zura àti asri pọ̀ nílùú Madina àti maghrib àti isha kìí ṣe torí òjò kìí dẹ̀ ṣe torí tìpayà wọ́n á ní kí lọ́wọ́ á dé ó ní kọ̀fẹ́ fara ní àlùmọ̀ rẹ̀ tó ń túmọ̀ sí wípé tá a bá ń ti wò wípé á nǹkan tó fẹ́ jọ mọ́ bí ìmú ìnira kó o fẹ́ ṣẹlẹ̀ ìmáàmù lè wò wípé á ẹ̀jẹ̀ apá ẹ̀jẹ̀ apá kìíní pọ̀ òjò sí wẹ̀ ara rẹ̀ ni látara pé tójò bá ń rọ̀ ọ́ àti jáde máa wà á ìrun wá jáde kí nínú masjid gan tójò bá ń rọ̀ a fi bùn mùsùlùmí látara pé kí ni nàfi sọ pé kí muhammadin kọ́ sọ nínú àwọn gbólóhùn rẹ̀ yìí pé sallu fi rihalikum aw sallu fi buyutikum ẹ nínú ibi tẹ́ ẹ bá wà o àbí ẹ nínú ilé yín o so ìmáàmù wa wò pé ah torí ọlá eléyìí ká tún lọlé ká tún máa padà ìmọ̀ ilé ó ti tutù ó lè jẹ́ pé kójò tó rọ̀ ló ti wọlé ó lè jẹ́ pé gbòòjò ń rọ̀ lọ́wọ́ ó lè jẹ́ pé ńgbà tójò ti rọ̀ tán tí gbogbo ilẹ̀ ti tutù ló fi wò wípé ah àti máa lọ máa bọ̀ yìí ó máa mú nira ẹ̀jẹ̀ àpapọ̀ àfà tó bá lóun ò rí ẹ kò èrí náà ni ẹ fi hàn lẹ́fọ̀lìyàtì bi dẹ́líìlì àkè yóò mú ẹ̀rí wa nítorí pé téèyàn bá sọ nǹkan kan ẹ̀sìn wa tó fi yàtọ̀ sí gbogbo nǹkan gbogbo ẹ̀sìn yòókù ni wípé ẹ̀sìn ni tá a máa sìn pẹ̀lú ẹ̀rí torí pọ́jẹ́ pẹ̀lẹ́rí àáfà gbogbo ibi tí ìbá dé lórí ìmọ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó lè gbàgbé ẹ̀rí ńgbà míì kọjẹ́ pé ẹni tí ò tó ní gbogbo ọ̀nà ni ó wà rántí ẹ̀rí àbí bẹ́ẹ̀ kọ́ so lọ́lọ́run bá fi tètè pa kéèsì wá sí ni fọ́fẹ́ kéèrè ẹ rán ara yín létí o fa inna dhikra tanfa'ul mu'minin torí ìránra ẹni létí báyìí ọmọ ń ṣàǹfààní fáwọn olùgbàgbọ́ òdodo olórí gbogbo olùgbàgbọ́ òdodo nínú ẹ̀dá nínú ẹ̀dá àti tèèyàn àti ti gbogbo ẹ̀ nínú gbogbo ẹ̀dá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá a ṣe mú wá síwájú rí fáńfà ṣẹlẹ̀ láàrin àwọn sàábé kí wọ́n tó kí zur àwẹ̀lẹ̀ asùn ọ̀kan nínú àwọn ọ̀run méjèèjì yẹn òjíṣẹ́ náà sàrà sálà bínú kì í dẹ̀ bínú àfi tó bá jẹ́ pé táwọn èèyàn ṣe ó ta lu òfin ọba adẹ́dà àsìkò yìí lóyún wọ́n ṣe léyìí tán ni wọ́n lọ kírun gba wọn kírun òjíṣẹ́ náà sàrà sálà kì í ní rákà méjì instead of rákà mẹ́rin. Dhul Yadayn radiyallahu anhu ọ̀kan nínú àwọn sàábé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó wá béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n dírun kù ní abẹ́ gbàgbé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní wọn ò dírun kù ìyìn dẹ̀ gbàgbé à olóòkan nínú méjèèjì ti ṣẹlẹ̀ Sayyidina Abubakar Umar radiyallahu anhuma tí ìbínú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó bẹ̀rẹ̀ ẹ̀rùn ó sì ṣe ju wọn eléyìí tí wọ́n ń gbé mi ìyọ nísìn àwọn bá bẹ́ẹ̀ a ní tún fẹ́ kí ìbínú mi ò tún ṣẹlẹ̀ torí kí lélẹ́yìn bá òjíṣẹ́ láfà yìí kí ló jíṣẹ́ náà sáà ṣe ó bèèrè nínú lọ́wọ́ jama ṣé òdodo ni zoli ẹ̀dẹ́ ní sọ wọ́n ní bẹ́ẹ̀ ni láká méjìlá ẹ̀kì kí ló ṣe ó ní ẹ̀dìdì ẹja amúraká méjì tó kù wá lẹ́yìn ìgbà náà lọ́wọ́ kí ló ṣe sayida sáwí ọwọ́ sọ lẹ́yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni mí mo lè gbàgbé àdámọ́ ọmọ èdè nìyẹn tí mo bá gbàgbé ẹ ṣe kí ni ẹ létí so kẹ́nìkan sọ pé òun ò rí eyín ìṣàbùkù kò rí ni lóòótọ́ ẹni tó bá rí ọ sọ pé òun rèé o hádà wà naam táàtì rí pé ká méjì pọ̀ fi kútùbìlà hadith kullu ha. jamu salawat hadha maqul gbogbo tírà hadith ló ti rí gbogbo tírà hadith ló ti rí pé jamu salawat ọ wà ní sọyí muslim naam naam orí inú ẹ̀ bẹ́ẹ̀ kó lọ́ fi hàn naam naam mada indaka abdulghani àti fẹ́ràn. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا وأنت فجزاك الله خير يا عبد الغني àjọsá lórí ọ̀rọ̀ sùjúdẹ̀ kan yẹn. bẹ́ẹ̀ni. mo fẹ́ kí kẹ́kọ̀ọ́ bá mẹ́nu bá díẹ̀ sí. ok. mo yí kódà pé bíi tàbíkì sùjúdẹ̀ gangan ni mushkila wa. bẹ́ẹ̀ni ìtìdáàl fi sùjúd àlè ìtìdáàl fi sùjúd ibẹ̀ gangan ni afẹ́fẹ́ lójú tá a bá débi sifatu salat inshallah alkarim. zakumullah khairan ìdí tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé mo máa rí i pé ipe sujúdẹ máa ń dàbí ìbìtọ́ ò nígbà míì bí ìdọ̀bálẹ̀. so pé bí ata bá rí tẹ̀tù bí kẹ̀ pé bó ṣe kó rírì àṣùwọ̀n ètò inshallah zakumullah khairan. Hmm, hmm. ẹlẹ́kejì sà ipe jámù yẹn kéré ká pa ìmú méjì papọ̀ tí kò bá sí mọ́mù lára ǹdí kò sí mọ́mù lára ǹdí àwọn táwa ní tòsí ṣó a lè ṣe láì gba ìyọ̀ǹda mọ́mù tàbí tá a mọ̀ pé inú mọ́ bóyá inú ẹ̀ máa dùn sàbí náà ní dùn sí ta bá ṣe hmm? ṣá lè ṣe. Hmm? tó bá máa fa fitna ká kóra fún. jazakumullahu ah. alfitna adọ́r kí fitna wà aburú tí ó mú wá láàrin àwọn jama yóò pọ̀ ìmáàmù mi lè wà tó jẹ́ pé kò gbọ́ yé kò tiẹ̀ fẹ́ gbọ́ tàbí kó jẹ́ pé ó fi sí madhabu àwọn ahnaf àwọn ahnaf rahimahumullah wọ́n gba kápárun pọ̀ lóòótọ́ but ọ̀nà táwọn gbé gba ọ̀tọ̀ wọ́n ní ká lọ́zùr lára dìgbẹ̀yìn àsìkò rẹ̀ tí ó fi túmọ̀ sí pé bá ń bá ń ṣe ń parí ẹ̀ àsìkò tásìrì ti tó bẹ́ẹ̀ náà ni ká lọ́ lára di ìgbẹ̀yìn àsìkò rẹ̀ tí ó fi jẹ́ wípé bó a máa ń ṣe ń parí ẹ̀ àsìkò ti ìṣá ìtìtò but èsì tí àwọn àfáà yòókù fún wọn ó ní nosus tó fi hàn wípé kìí ṣe bójìṣẹ́ ńlá ti kìnnù àkọ́kọ́ àsìkò rẹ̀ gan-an lókì kó tó wá tó fi mékejì wá èyí tó fi hàn gédégbé jù ó ní ti arfa bá a máa ṣe ń parí zoo náà lápẹ́ asro àtàwọn instances mi tó pọ̀ tó jíṣẹ́ náà sọ̀rọ̀ asalaam ṣe tá a bá ti dé ibi salawat inshallah al-karim àfẹ́ lójú dáadáa torí ọ̀rọ̀ irun gan ló bí àwọn taharat àwọn ẹ̀mìyà àti gbogbo kíni kó fi jẹ́ wípé a ti yanjú gbogbo wọn yẹn kò ní jẹ́ pé dátùn máa padà sẹ́yìn lórí ẹ̀mọ́ torí ṣòrótù ni náà. kọ́lọ́njà túbọ̀ rí pẹ́ lórí dáadáa sọ. àmì àtẹ̀yìn náà. Naam, a ní issue kan ní mosque wa. Naam. Ó ní èèyàn kan tí wọ́n gbà tí ó farapẹ́ súnà. Naam. Tó yẹ pé. Ó farapẹ́. <laughs> Naam, ọ̀dà. Ìgbà tẹ́ni ẹ wà ń bẹ̀. Naam. Ó láwọn kankan tó máa ń ṣe tí ó gbọ̀n yọ tí ò ń ṣe súnà. Ok. Tẹ́ni ẹ gbọ̀n yọ. Okay. So along the line wọ́n ní issue pẹ̀lẹ́ nìyẹn. Okay imam ni. Noibi. naibu imam ni wọ́n fi jẹ. Ẹ lọ́ fi jẹ. Gbogbo ntí ìwà ṣe súnà ó gbọ́n dànù. Okay. Àwọn díẹ̀ díẹ̀ òun òun ṣègbìyànjú títí ẹ̀ náà. Ó ṣàn rí díẹ̀ díẹ̀ yọ ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Ó wá ní issue pẹ̀lú hikma. Náà. Ó wá ní issue pẹ̀lú imam. Okay imam ọgbà. Mi ò mọ nǹkan tó dá issue lẹ̀ láàrin wọn. Okay kì í ṣe lórí tó ń ṣe yìí. Mi ò mọ̀ ọlọ́wàlà ó ṣàpadà wà á lọ ẹni yẹn lọ wọ́n gba ẹlòmíì ẹni tó wá gbà yẹn gangan ní issue issue in so many ways àkọ́kọ́ kìrọ́wà tàbá ń kírun ó kàn máa ń wọ́n gbogbo ẹ̀yìn ṣádà bó bá ṣe wù ú fatia ń bò míì kẹsìrọ̀ ń bò míì ìyẹn ní issue débi pé ó ń kó bá kìrọ́wà eh, àwọn ẹlòmíì gan ẹlòmíì tẹ́ kó bí ó ti há àwọn apá kan nípa bọ́ọ̀lù ṣe ń ka ẹni tẹ́ bọ́ọ̀lù ṣe ń kọ́ba ah. wọ́n bẹ̀rẹ̀ sí fi tí wọ́n jẹ́ tiẹ̀ òun ló ń lead òun ni nọ́ìbì tuntun ìmáàmù ń sábà jímọ̀ àbí ẹ̀kọ̀ kan tí máàmù gan bá wà round tí chief imam bá wà round gan òun ló máa lead irun so most of the time títí ẹ̀ là ń gbọ́. náà yín tí mò ń béèrè ni wípé bọ́ọ̀lù ṣe ń kóbá ti àwọn máàmù ṣe ìkìrá rẹ̀ ló wá di official kìrá nínú ẹ̀wọ̀n kí tí wọ́n bá ti ń gbọ́ nǹkan kan lágbọ̀n tún gbọ́n gbà mí bẹ́ẹ̀ni yóò adá tó jẹ́ pé yìn ẹ̀lẹ́ ń kírun ìgbà míì téèyàn bá ń ka títẹ̀ èèyàn tún fẹ́ máa doubt pé àbí. ìdá tọ́lá sọ wọ́rọ̀ kò máa sọ bó na tẹ̀sọ́ bẹ̀là. so ìyẹn apá kan ó máa ṣe lecture ní before fajr a dẹ̀ ṣe lecture láàrin Maghrib àti Isha so àwọn nǹkan tó máa ń sọ ní lecture yẹn subhanallah o lágbára díẹ̀ tó ló fara pẹ́ sufi ẹni yẹn so issue yẹn náà tún wà ń bẹ̀ ibi tọ́rọ̀ wá wà ń sìn ni pé àmọ́ bá ṣe fẹ́ tákù ọ̀rọ̀ yẹn ẹni yẹn a ti pè lẹ́ẹ̀kan rí ta fẹ́ bá sọ̀rọ̀ ó fẹ́ di bí argument at the end of the day so aṣáà wò pé kí la wá fẹ́ ṣe sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn láti fi control rẹ̀ because àwọn ọ̀rọ̀ míì tó bá ti ń sọ Allahu Akbar àwọn jọmọ́ àmà hélẹ̀ àwọn èèyàn understand bí. ó túmọ̀ sí wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn jàmá àwọn gba tiẹ̀. náà dáa. so bá ṣe fẹ́ handle issue yẹn ni. ẹ ní dákẹ́ ni ẹ máa fẹ́ rí hàn ṣó lè kà parí kọ́nsẹ́là. ayin kankan ni nǹkan kan náà lẹ́ ń jọ ń sọ nǹkan kan lẹ́ ń jọ ń sọ kì í ṣe pé wọ́n gba tiẹ̀ but bó ṣe yé wọn mọ ní jẹ́ kí wọ́n bó ṣe rí náà nìyẹn so <laughs> ẹ ní dákẹ́ ẹ mọ̀ mọ́ àwọn ẹ̀rí wọ́n ṣó lè kà kò lè kà. subhanallah ẹ máa fẹ̀rí hàn ó pàtàkì làálọ́lá yìí dé sábà dàda ẹ̀ka àmúrọ̀ náà ó ní bí wọ́n ṣe gbé fún ẹ̀ náà ọlọ́mọ tí àjàrí ń pẹ́sà. àmì àtẹ̀yìn náà. ẹjọ́ ní mosque ọ̀dọ̀ wa náà ni. ok. ìkan lára àwọn jẹmọ́ wa lára àwọn níbọ̀ wọn ló notice pé ìyàwó ìkan lára àwọn níbọ̀ yẹn muslim ni wọ́n bọ́kọ ẹ̀ ò kí sábà gbélé ìta ó ti ti kírun lẹ́yìn ní mosque gan bóyá bíi bóyá bíi three months ago ló ti tó ti kírun ó sáà discover pé ìyàwó ẹni yẹn ó ti lọ sí church. ok jésù àìkún lọ sí church ó sì máa fẹ́ káwọn ọmọ ẹ̀kún lọ sí. oní church náà ni tẹ́lẹ̀. no muslim làwọn méjèèjì. àtọkọ àtìyàwó bẹ́ẹ̀ni but ọkọ ìgbélé. bẹ́ẹ̀ni. kí ni ojúṣe àwọn jama mọ́ṣáláṣí sí ohun tọkọ rẹ̀ ìgbélé yẹn lẹ́yìn ẹ̀. Ah, ah, kò sí kò sí. ìyẹn nǹkan mo fẹ́ béèrè pé ọ̀nà wo lálẹ́ gbà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tẹ kọ́ wa pé kí ìjọba bẹ́ẹ̀ pàkíyèsí ọkọ yẹn tẹ́kọ̀kọ̀ ẹ̀ wà aráàndì sí ọkọ ẹ̀ la máa. tọkọ rẹ bá sí láàrán gan wọn lè yọjú sí àwọn obìnrin ní mọ́ṣáláṣí tí wọ́n lágbọ̀ọ́yé wà ń bẹ̀ náà sọ yìí nínú àwọn ìyàwó àwọn jama tí wọ́n lágbọ̀ọ́yé wọ́n wà ń bẹ̀ wọ́n lè yọjú sí wọ́n á bá sọ̀rọ̀ wọ́n á gbà níyànjú àti oríṣiríṣi because a gbọ́dọ̀ fira wálẹ̀ látara fífira ẹni lẹ̀ bí ìgbà tó jẹ́ pé a fẹ́ yinra wa nù fún ẹkùn pajẹ ni àwọ̀ àgbọ̀dọ̀ fira wálẹ̀ àìdá pẹ̀lú ìṣèrántí text messages visiting visiting yẹn ló pàtàkì jù torí pé wọ́n ẹ̀ṣẹ̀ kó dé àdúgbò ah, kò oṣù mẹ́ta ló wí yìí ọlọ́kọ rẹ ti lọ fún oṣù mẹ́ta. omi kò yí pé ìyàwó yẹn bí wọ́n ti wá kírun mosque tẹ́lẹ̀ bọ́ wákà discover yìí pé mùsùlùmí ni wọ́n akọ nítorí níbọ̀ wọn yẹn. gbàtà àti mọ̀ yìí pé mùsùlùmí ni wọ́n yẹn a máa yọjú sí wọn lẹ́kọ̀ọ̀kan àníká sálámà sí ni o tí àwọn ìyàwó wa wọ́n bá yọjú sí wọn àwọn tí ó jẹ́ bùkátà kọ̀ọ̀kan tí wọ́n ní tá a lè fi ránra wa lọ́wọ́ wọ́n máa ṣègbìyànjú lórí ẹ̀ ẹ̀yún pàtàkì ah. torí ìwọ̀ lára àwọ̀ tí mùsùlùmí ní lórí ọmọ ìyá rẹ̀ lélẹ́yìí a gbọ́dọ̀ ṣe léyìí àìṣe léyìí ó ń fa kí ìdáwà kó ṣẹlẹ̀ látara àdáwà yẹn àṣetán ó ra ìwọlé. Ah. ẹlẹ́ẹ̀kejì sà ah, ìkan lára àwọn ah, tó máa ṣe lecture nínú bóyá AirTV lọ́yọ̀ free friday sá ó kàn sọ̀rọ̀ kan tó yẹ bóyá ti takò nǹkan tí ẹ bá wa sọ nípa owó èlé. owó èlé ok bẹ́ẹ̀ ó ní pé ní tí owó èlé wà fún tọ́lọ́mù bá sọ ní wípé tó bá fẹ́ yáyàn lówó kó má jẹ́ pé bóyá òkè ẹni yẹn ara rẹ̀ ò yá ó tún wá fẹ́ gbowó èlé lórí ẹ̀ ara ẹ̀ ò yá pé ara rẹ̀ ò ó fẹ́ yáwó lọ́wọ́ ẹ̀ kó tún wá fẹ́ ara ní látara owó tó fẹ́ yá yẹn pátára rẹ̀ bá yá lè fi lé fún un pé tẹ́nìkan bá wá ń sìn pé brọ́dà ẹ̀ fẹ́ yáwó lọ́wọ́ mi ah. wọ́n á láwọn business so business wọn fẹ́ ṣe máa mi lè yá ọ ní owó yẹn lásán òkè gain lórí business yẹn ah. so like wọ́n ní five thousand ẹ máa gain ok two thousand ní ló máa fún èmi pẹ̀lú ah, tí mo fẹ́ yá yẹn. kó o lè má gbọ́ bó ṣe sọ ah. o lè má gbọ́ bó ṣe sọ wípé mi yẹ ẹ ní mo fẹ́ ṣe mọ̀ṣáraka pẹ̀lú bísínẹ́sì ẹ ni èyí ò ní wípé àjọ ṣe bísínẹ́sì ẹ ni tó ń túmọ̀ sí pé tó bá ṣọ́ọ̀tì náà wọ́n jọ pin. mathalan a gbọ́dọ̀ ìdáyẹn rí ọ wá sọ́dọ̀ mi nísìn olówó fẹ́ ṣe bísínẹ́sì kan ọ̀nà ọ̀kẹ́ ẹ yá mi lówó èló ni òní ten million ọ̀kẹ́ ìgbà wo ni ó rẹ́dì òní ẹ fún mi lóṣù mẹ́fà wọ́n ní ọ̀kẹ́ ẹjá ṣèwé ká tọwọ́ bọ̀ ká dẹ̀ ní ẹlẹ́rìí ten million tó ń túmọ̀ sí pé lẹ́yìn tóṣù mẹ́fà bá ti ń pé màá bọ́ pé tó àdéhùn ṣótiyé àwọn tá a ní kí wọ́n tọwọ́ bọ̀ nǹkan kan àti gbogbo àwọn ẹlẹ́rìí kò ní pé kò yá mi lówó tọ́ọ̀bà san gan gbogbo àwọn yìí mọ́jẹ̀mú yìí gbọ́dọ̀ pé ṣé yẹn lọ báyìí but wọ́n á ní mi lè yá ọ ní ten thousand naira ten million naira báyìí lásán business yọ̀ǹda jẹ́ ń yẹ̀ wò òun ló èmi náà ní interest money ní ok àjọ ṣe ni èrè orí rẹ̀ èmi èrè òjọ pin ní fifty fifty kò ní rárá ọgbà torí pé wọ́n ló ṣe wàhálà tó pọ̀ jù ń bẹ̀ mo ní ọ̀dà mo yọ̀ǹda èmi ó mú sixty ìwọ mú ìwọ mú sixty èmi ó mú forty fine no. so ti di musharaka so ti yé báyìí no. okay but ti. bákan méjì ni bákan méjìlá lọ sógun èèyàn lè ní ogun ó dẹ̀ lè ṣe kí ni ó lè bógun lọ business na ọ̀kan nínú méjì ni ìmá kó jèrè tàbí kó jẹ́ pé problem máa ṣẹlẹ̀ so ti yé ok mo ọ sí èrè o tó o bá jẹ nínú business tó mi èrè orí rẹ̀ yẹn àjọ pín ní ìwọ mú sixty percent èmi mú forty ìyàtọ̀ tí ń bẹ́ńbẹ́ wá ní wípé tí ó bá wá di pé bísínẹ́sì pajúdé so tí ẹ bá nísìn àkàsára lọ́wọ́ ṣẹlẹ̀ lọ́ọ̀sì lọ́ọ́ ṣẹlẹ̀ bá ṣe pin náà nù bá ṣe pin náà nù èmi náà kì í ṣe pé owó mi nìkan ni màá nínú owó tí mo kó lẹ̀ ó ti fi kíni ó ti fara gbanù sotiye aha ó dẹ̀ lè jẹ́ mùdárọ́bà tí a bá lose olówó ni ó faragbá gbogbo ẹ̀ ẹni tí ó ń tájọ da òwò kò ní ní nǹkan ṣe sí so wọ́n jọ tara bọ̀ ni ṣùgbọ́n tí èrè náà bá ṣẹlẹ̀ èyí tó pọ̀ jù ń bẹ̀ ó lè sọ pé òun mú seventy ìwọ mú thirty torí wípé kí ni tí loss bá ṣẹlẹ̀ èyí tó pọ̀ jù ń bẹ̀ òun ní ọ̀fara gbé ṣọmọ pé ó ti yàtọ̀ ilé àkọ́kọ́ yíyá ni ìkejì yìí à ń jọ dòwò pọ̀ ni bóyá ti ń ṣàlàyé tí o fẹ́ gbọ́ yìí nù torí kò sẹ́ni tí yóò lè gbójú gbóyà bọ́ sórí tẹlifíṣàn máa sọ wípé èlé wà permissible nínú Islam hatta wàlá ọ̀ká na majnuna. na. salaam aleykum rahmatulah. wa aleykum salaam tala. lára àwọn lectures àti ní previously. Na àwọn question mẹ́ta kan bọ̀ ó wà simple and precise. alákọ̀ọ́kọ́ a mọ̀ wípé ìgbà tẹ́ ń sọ̀rọ̀ àwọn nǹkan tó wà nínú omi tí wọ́n lè nǹkan tó wà bẹ́ẹ̀ nìyàn lè jẹ. bẹ́ẹ̀ni. ní orí iṣu àwọn ẹja tó máa ń sìn àwọn catfish. bẹ́ẹ̀ni ẹja arọ. bẹ́ẹ̀ni tó bá kò tí kù. ok. pé ordinarily àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹlẹ́mìí a gbọ́dọ̀ wà compassionate pẹ̀lú wọn. so tí yàn bá máa pa irú because mo ti gbọ́ táwọn kan sọ̀rọ̀ bọ̀ mi mọ́ fi tó kàn kí sí. máa sọ̀rọ̀ ẹ̀ lọ question pa ẹja yẹn gangan ni. bẹ́ẹ̀ wọ́n á gé. but ẹlòmíì lè dimu mú unless tó bá fọ́ nǹkan mọ́ lórí. fọ́ nǹkan mẹ́ja lórí. tó bá fọ́ nǹkan mọ́ tó máa fi kú fún mi. ó fẹ́ni tí ó lè bá pa tí ó lè gé tí ó lè dín kò lè dín ṣùgbọ́n lè jẹ́. <laughs> ok ẹlẹ́ẹ̀kejì náà ṣíṣe ẹja nìkan ẹran gan àgbo gan ọ̀gọ̀rọ̀ lè dìímù náà. bẹ́ẹ̀ni ah. ní orí ẹ sọ̀rọ̀ nípa Bergamo bagamon. Bergamo game bẹ́ẹ̀ni. pẹ̀lú ṣe ṣe pẹ̀lú àwọn nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ tó jẹ mọ́ pé dice loving play. tó yẹ nǹkan bíi mm. chance tó jẹ bíi game chance. of chance eh, eh. Ah, tó yẹ bíi tẹ́tẹ́. then the third one tí ẹ sọ̀rọ̀ ìgbà tí tí ọba gbé nǹkan lẹ́sìn bí epo àbí òróró bí eku àbí nǹkan ìyàn kan máa yọ kúrò. ó kú sí. ó kú sí. kò kò spread. kò spread. òun ọbi tí ibi tó kú sí yẹn. ìyàn lè yọ kúrò. bẹ́ẹ̀ni. but ordinarily tó bá yẹ pé bí. ṣé ètò nǹkan tí ekuku kó sí yẹn n tó jẹ́ olómi ni àbí n tó ti dì either way ah, ah, tí bá jẹ. náà gbọ́dọ̀ tó bá yẹ pé omi ni tó bá já sí èèyàn lè mú kú ò tó jẹ́ pé effect kankan ò ní síbẹ̀ tó bá yẹ pé ní ti gan ni tó dì síbẹ̀ ìyẹn náà èèyàn lè cut it away tí èèyàn yọ kú ò simple. Ah. nǹkan tí mo kàn fẹ́ mọ̀ tí mo fẹ́ sọ pé either way ni pé tí wọ́n bá yọ bí ẹni tó wà sensitive sí bóyá bí àwọn nǹkan tó máa ń ríyàn lára bóyá ènìyàn ò láìkẹ̀ kò dẹ̀ bóyá nǹkan tí yóò lè jẹ yóò dẹ̀ gbọ́rọ̀ fún yàn ṣé ó lè gbẹ́rù nǹkan bẹ́ẹ̀ fún yàn sí ìsọ̀rọ̀ pé òun ni ò láìkẹ̀. mi láìkẹ̀ àtọ̀ sí pé haramu ni. ok sọmọ ìyàtọ̀ wà ń bẹ̀. jazakallahu yasuf. Wa alaikum salam Yakunla. Na ìbéèrè tí mo fẹ́ béèrè ni nípa ní ọ̀sẹ̀ tó lọ tí ẹ̀ ń ṣe fún wa sọ nípa àwọn ẹnìkan tó béèrè lọ́wọ́ òjísàlá náà sálàm nípa ọ̀rọ̀ nípa tó wà lórí omi tí wọ́n mú mi dání tí wọ́n wọ́n pé omi táwọn ọmọ lọ́wọ́ yìí ó lè tán sàtàlẹ̀ bí ni wa omi ṣáàlè fún mi òkun ṣáàlè fi ṣèmọ́tótó. ẹ wá sàlàyé tí ìmọ̀gbàgbé ẹni pé àwọn nǹkan tó wà ń bẹ ẹ̀tọ́ ni fún wa láti jẹ. n tó jíṣẹ́ lásán àṣọ làṣọ. ẹ wá sàlàyé nípa àwọn òkú rẹ̀ ẹran n tó jẹ́ nǹkan nú omi yẹn tó kú síbẹ̀ ó ní halal ní jíjẹ rẹ̀ wal hillu maitatuhu. ẹ wá ṣàlàyé nípa ẹja kan tẹ́ ní pé bóyá ó ní bíi ọjọ́ ọjọ́ yẹn ọjọ́ yẹn wọ́n ń pè ní adami yul bahar. naam naam ṣe alijeru irun kan báyìí. níbo ni ń gbé. inú mi ni ṣe èyí tó jẹ ẹja yẹn lèyìn máa jẹ ní èyí máa fi ti èyí tó jọ yẹn lẹ. Ah. ẹ̀rí wo la fẹ́ fi yọ èyí tí ó jọ yẹn yẹn lẹ̀. naam ìyá kùmọ̀lá naam ìbéèrè kejì àdìsí tí wọ́n máa ń tá a máa ń kàǹgbà kékeré pé tọ́lá bùlẹ̀ ilé màrí dọ́tun alákòlè mùsùlùmí pé wọ́n máa sọ pé àdìsí kùdìsí ni ṣé lóòótọ́ ni pé àdìsí kúdí sí wọn máa ń pe àdìsí yẹn pé tọ́lá bọ̀lẹ̀ ilé mi fàrí dọ̀tún aláàkúlẹ̀ mùsùlùmí kan máa ń kà fún wa yẹn. ibi tó dé ni wípé aláàkúlẹ̀ mùsùlùmí but wal mùsùlùmá ti wọn. naam mùsùlùmí bẹ́ẹ̀ ni. náà jẹ́ ànípẹ́ dáadáa. Assalamu alaikum ya ṣe. Àwájẹ̀bù náà alaikum salam. Ẹ jọ lórí ọ̀rọ̀ catfish ni pípa. Catfish náà. Ẹni tá a bá pa nǹkan ẹlẹ́mìí. Bẹ́ẹ̀ni. Ká jẹ́ kẹ́mi ara ẹ̀ bọ́ ká tó bẹ̀rẹ̀ sí ní ge. Ká tó bẹ̀rẹ̀ sí ní kún. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ catfish ẹ̀mí máa ń pẹ́ kó tó jáde lára ẹ̀. Bẹ́ẹ̀ni kó wọ́n ni. Ṣé tíyàn bá pa kó jẹ́ kí ó japoró tán pátápátá kó tó pieces ẹ̀ sí wẹ́wẹ́? Èké tó bá ṣe ń bẹ̀ tí ẹ yàtọ̀ ok tí ẹ yàtọ̀ tí ọ̀kẹ́ gígé yẹn náà ara gígé rẹ̀ náà ara gígé yẹn náà eh, ok jazakallah eh, fẹ́rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ ọ̀rọ̀ lórí akíkọ ok ọmọ ìyá kan tọ́lọ́hún fún lọ́mọṣá ó ṣàkíkọ so afá tó wá ṣe lecture ó wá ń sọ àwọn ọ̀rọ̀ kan pé bóyá kò lẹ́tọ̀ọ́ ká gbé orúkọ ọmọ jáde until the seventh day tá a bá máa pa súnà ẹ̀. tá a bá máa pa súnà ẹ̀. náà kìí ṣe kò lẹ́tọ̀ọ́ ni ó sọ n tó dáa jù eh, ni eh. wípé tá a bá máa pa súnà ọmọ kájí ó dijọ́ keje ká tó gbé ọkọ rẹ̀ jáde. Eh, hmm. so báwọn náà ṣe sọ nìyẹn. bẹ́ẹ̀ni ó rí wí. wọ́n rí wí alhamdulilayi. Hmm. afdal n ló dáa jù. n ló dáa jù. ẹlẹ́ẹ̀kejì náà wọ́n tún ní pé ká ní èèyàn ò rí súnà pa. bẹ́ẹ̀ni pé níjọ́ kẹrin ìje eh, níjọ́ keje bóyá fourteenth day twenty one day after kò rí pa bóyá ó ti parí nìyẹn kò ní kò pamọ́. rárá ó lè pa bọ̀dùkì kò ní fi òǹdíwọ̀n seven fourteen twenty one sí ma anytime tó bá rán tọ́lọ́mùbá ni kó jáde sí ló lè pa. tó bá wá jẹ́ pé èèyàn kéré as in èèyàn ti dàgbà. bẹ́ẹ̀ni. ó wá gbọ́ ìtàn pé wọ́n pa súnà òun. bẹ́ẹ̀ni. ṣé ó lè pa ẹran fún ara rẹ̀. ó lè pa ada wa rahji alqawli inda ulama inda salaf naam. jazakallahu khairan. kí ni pàtàkì ìṣesí yẹn pé ó lè pa ṣé aburú kan wà níbẹ̀ tí kò bá pa even tó bá ní kápá àti pa tó kàn wò pé. ntọ́jú sẹ́nasa asalam sọ pé ní murtahinun bi aqiqatihi àfi dógò àfi àsìkí ọ̀rẹ́ pẹ̀lú àkíkọ rẹ̀ àkíkọ tá a máa ń pa fún so security interpretation security yẹn làwọn afáwa pín lórí rẹ̀. zakala ẹlẹ́kẹta ẹjọ́ ṣé tí yóò bá rí ẹranko bí ajá àbí ẹlẹ́dẹ̀ tá mọ̀ pé àfaramọ́ wọn eh, ní Islam eh. ṣíyàn lè sàlámọ̀ sí wọn bí kéèyàn rí ajá ń sìn kájá kókàn sálámà sí ajá pé assalamu alaikum <laughs> àbórí àbórí ọ̀bọ̀ ó sálámà sí assalamu alaikum ṣé ìṣesí pé kí ẹ̀dá ènìyàn kó sálámà sí ẹsẹ̀ ẹranko ṣó wà allowed. ààrẹ rẹ fún. no no ààrẹ rẹ. jazakallah. wa alaikum na. sàwọn àlè. wa aleykum salaam tó náà. méjì. na. méjì ni gbọ́sọ̀. máa ma la. sọ̀rọ̀. hello aláàkọ́ mosque tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa wọ́n mọ̀ tibẹ̀ pani iwájú mosque náà wọ́n fàyè lẹ̀ tó ń kírun tó wà bẹ́ẹ̀ nítorí bu mosque tí sábà rìn sábà tì. wọ́n máa ń ti mosque yẹn pa. Ah, ìjọ friday nìkan ni wọ́n máa ṣe. wọ́n ṣí fún ìrun wákàtí márùn-ún. kí ló dé ẹ béèrè lọ́wọ́ kí wọ́n ṣí fún wákàtí márùn simple. èkejì lórí àkíkọ̀ tí wọ́n sọ yẹn tí ọjọ́ tí yẹn bá bí ọmọ yẹn ṣé o lè sọ orúkọ tẹ́lòmíà máa gbọ́ àbí ọkọ àtìyàwó ló máa mọ̀. tí ó bá jẹ́ pé wọ́n fẹ́ pa súná wọ́n sọ pé súná ti wọ́n máa pa súná kí wọ́n dìlé ìgbé orúkọ síta díjọ́ keje yẹn ló wà ló dájú kò sí ní tó kọ wípé wọn ò lè wọn ò lè gbé síta but n tó dáa jù ní wípé tábà máa pa súnà o kí wọ́n tó jẹ́ kó tójọ́ keje tí wọ́n á gbé síta. sàmàlì. alaikum salaam. sàmàlì alaikum rahmatulah ṣe. wa alaikum salaam tó bàbá káàtó. wọn kò jẹ́ àrípé yín pé lórí dárasà. àbẹ́ àtẹ̀yìn náà. check lórí irun fájírì àti ẹni tí ó bá gbàgbé àbí tí ó sùn lọ tí kò kí wítìrì ní alẹ́ àná. bẹ́ẹ̀. ṣé ó lè kí ńgbà tí ààyè wà àsìkò oorun ti wọlé ṣùgbọ́n àsìkò tí wọ́n fi sí ní mọ́sálásí ò tí ì tó ó wá wọ mọ́sálásí só lè mú wítìrì yẹn wá. ó lè mú wa bẹ́ẹ̀ ni. àfa tọrọ yìí ṣẹlẹ̀ náà wọ́n máa sọ pé àfa sọ pé tájà àfimọ́ ipò lè mú wa torí tó yìí ṣẹlẹ̀ sàlá sàlám ni ẹni tí ó bá gbàgbé sùn lọ ló wítìrì rẹ̀ tílẹ̀ bá mọ́ kókì nítorí ṣẹlẹ̀ sàlá sàlám sọ. Ah, so téèyàn bá dé masjid tó jẹ́ pé àsìkò wọn ò tí gbẹ̀rùn dúró. Naam ok kò tí kì í wítìrì rẹ̀ kó mú wítìrì rẹ̀ wá tọba mú wítìrì rẹ̀ wá kó mú àkọ́kọ́ kó mú tahiyatul masjid wá kó mú wítìrì rẹ̀ wá kó wá mú fajiri wá. jazakallahu khair but lórí tahiyatul masjid. naam ọ̀ràn yẹn ni. tí a bá wọn mọ́sáàsì mọ́sọ̀bí sọ pé ṣùgbọ́n hmm. tí ó wà jẹ́ ní pé ànábì sallallahu alaihi wasallam sọ pé tí àsùnbà bá ti dé tó bá ti yẹ tí fájìrì bá ti yọ wípé kò sí irun kankan mọ́ àyàfi rákàtì fájìrì. hadith kan ṣoṣo tó rí nù hadith kan ṣoṣo tó rí pa gbogbo àwọn hadith yòókù pọ̀ mọ́ pé ẹni tí ó bá gbàgbé tí ò tí kì í wítìrì rẹ̀ tílẹ̀ bá mọ́ kó kì í yóò pa gbogbo ẹ̀pọ̀ kì í ṣàdísì kan ṣoṣo ẹ̀ ní òmù dání. jazakallah ta'ala mina sọ bẹ́ẹ̀ sọ ó dàbí nǹkan wọ́n ní àwọn ah, rákàtì fàjìrì wọ́n ní nígbà tí tó bá ṣe pé ń tọ̀ kìkì rákàtì fàjìrì nílé tó wá dé mọ́sálásí pé ó lè mú rákàtì fàjìrì naam ó pé tó bá dé mọ́sálásí pé ó lè mú táyà tẹ̀lé mọ́sálásí bọ́ tó bá sọ pé òun fẹ́ wá yan rákàtì fàjìrì nínú mọ́sálásí pé kó lè mú táyà tẹ̀lé mọ́sálásí wà mọ́. ajib ara rẹ̀ sílé lọ́dọ̀ tèmi náà ni ah, mo á ní máa béèrè tó mo ti ń mú rìkọ́ọ̀dù ẹ̀ nílẹ̀ gbé wọn bá dé naam ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ wa àwọn aburú kan ṣẹlẹ̀ gẹ́bí tí a bá yìí sọ ó ti tàn kábẹ́yìn náà pé wọ́n lọ rí agbóbi kan wọ́n bó rí èèyàn kankan bẹ́ẹ̀ débi wípé wọ́n bá orí nǹkan kan part ara èèyàn níbẹ̀. kí ni wọ́n fi ń ṣe. wàláwàlá. Hmm. so àwọn èèyàn débẹ̀ wọ́n fẹ́ máa ọlọ́pàá láti wá kó gbó wọn pé ilé ọba ni or something like that in fact téèyàn bá kọjá bẹ́ẹ̀ èèyàn mọ̀ pàṣẹ fódò nǹkan tó wà very high nítorí ìdí rẹ̀ nínú ìlú nínú ìlú ẹ̀ ní dúrókò bẹ́ẹ̀. àjẹ́ àwọn èèyàn wá jáde ní ìjàdúmọ́. àfidí ìrókò náà. Ah. sheik àwọn èèyàn jáde ibi àwọn ti ń lọ aago mọ ṣe nǹkan tó dé mọ́ṣáláṣí láàárọ̀. but àwọn èèyàn jáde máa tọ̀ kí àwọn èèyàn tó jáde after six six thirty làwọn èèyàn tó máa jáde because ìbẹ̀rù. àwọn ọjà tí ọba rí bẹ́ẹ̀ ni mi ó tètè jáde ilé aago márùn-ún nígbà láńlọ́ọ̀dù wá wá ń sọ pé àfọ̀hún ò nílé máa sílẹ̀kùn tó ń fún wa o torí ọ̀dà ìwà pé mo fẹ́ mi ara mi wewu mi ní kó onírara Islam sọ pé ká al sọ pé ká má fi ká má fara wa fún ìparun pé bí ẹni pọ̀ pé fara wọn ìparun. ó rí wí àbí <laughs> ó rí wí látúlù kò bí aidikum ila tahalluka ààyè Qur'an. ṣé kò rí wí ni ó wí but ibi nọ́ọ̀sì wo lọ fẹ́ fi túra rẹ lẹ̀. Ah, bisimilayi ladi ilaya do roma asimi seun filari do wala fi sama. la eh. la <laughs> ṣoṣo tí mo rí tó lè fi túra rẹ lẹ̀. ó ní wípé òjíṣẹ́ náà sílẹ̀ àrà sílẹ̀ ń sọ pé àwọn mẹ́ta tí a bá ti jáde ńlé báyìí wọ́n wà nínú ààbò tí wọ́n fi dé anything tó bá ṣẹlẹ̀ sí wọn dà kódà bí wọ́n wà ní kọ̀rọ̀ yàrá wọn gan tó ṣẹlẹ̀ sí wọn. ó ní ẹni tó ń jáde lọ kírun ẹni tó ń lọ sí hajj hmm. àti ẹni tó ń lọ sí jihad so ká sọ pé ẹnìkan fẹ́ lọ sí hajj ẹ jẹ́ akórajọ ká ṣàdúrà fún àbí kó wọ́n ṣàdúrà fún wa níta lè ṣe fẹ́ ti lọ sí hajj nìyí pé ká wá àwọn àfà tí wọ́n bá mọ̀nà tí wọ́n mọ bóò ni ó ṣe rí iṣẹ́ ìṣe tí ó fi dàtún bí torí ẹni tó bá ṣe hájì ọ̀rọ̀ rẹ̀ gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ <laughs> kí ló ṣe ní lẹ́sẹ̀lẹ̀ òjẹ̀zá ilẹ̀ jẹ́nà lọ́rọ̀ fi pín pé tó bá ṣe ní ẹ̀dá ńkọ́ ẹ pé ah èyí ń wà ní báàbù ọ̀tọ̀ ṣùgbọ́n pé kò ní rálì jẹ́nà wọ̀ ẹ̀tún yóò nù. ilẹ̀ mi yọrù fún walam yafsuq kò fi illicit sex àbí kó báyàwó rẹ̀ sùn kò fi bàjẹ́ kò dẹ̀ ṣe bàjẹ́ nínú rẹ̀ à gbàgbé rẹ̀ tó fi jẹ́ pé hajj ìrìn àjò ní tó jẹ́ pé ó ní ládàá tó pọ̀ gan nísìn ẹni tí ó bá ní mọ́nì ó dẹ̀ ní tawakkul débi pé rárá bó ti ń jáde náà ààbò ọlọ́run bá wà lórí mi imani rẹ̀ gbé débẹ̀ walakin al-hadhir muqaddam ala al-mubih ewu tá a bá pé ewu ní kínní a ṣọ́ra fún ju wípé ká lò gboyà lọ. Jazakallah khair. naam hmm. naam wòlímọ̀ ṣiṣẹ́ wòlímọ̀ hmm. alukóran ṣiṣẹ́ ṣe súnà wòlímà ìkónilẹ́nujọ ní jẹ́ wòlímà ọ wá lórí oríṣiríṣi ọkọ èyí tá a máa ṣe tá a bá bímọ ọ̀là kíkọ. wòlímà wípé ọmọ sáókì kuraani. ok wọ́n wá fẹ́ dúpẹ́. àwọn akó jáde pé wòlímà ni. wọ́n fẹ́ dúpẹ́. tẹ́ bá ní dúpẹ́ ni. ẹ tó bá yẹ pé dúpẹ́ ni ó ní bá a ṣe bá a ṣe dúpẹ́ wọn yẹn lọ́rùn tipátipá. Ah, ntọ́ bá nípa ni ó fi dúpẹ́ ṣùgbọ́n bó bá yẹ pé bí wọ́n ṣe ń ṣe lòun sọ wípé wọ́n wà á bu owó fún wọn àwọn òbí ọ̀wà máa sáré tó ju ẹsẹ̀ wọn lọ eléyìí èsì tí ó yẹ kí mùsùlùmí ọgbà láyé tọ́rọ́ gọ́ọ̀rọ̀ àwọn tí ibi tí a ń pè nílé kéwì yẹn wọ́n fi àwọn afáàyàn náà fi sọ pé àwọn fi ń jẹun ni wọ́n fi ń jẹun ni láṣẹ ah, a lọ ní Ṣakí mo pe àkíyèsí ẹnìkan sí àjọ lọ sí hajj ni mo wá pe àkíyèsí ẹ̀ sí àwọn nǹkan kan tí wọ́n máa ń ṣe tọ́lọ́ sọ fún mi pé tóun bá ń ti ń délé nìsín ọmọ òun mẹ́ta ló máa ṣe wòlímà ẹnì kọ̀ọ̀kan nú wọn bóyá sixty sixty thousand naira ni ó ní òun ó fi lọ lélẹ̀ mo wá ní sórí tówó yẹn fi tówó yẹn sí bá bú ọ̀tọ̀ ó ṣọ́ ọ pé àwọn ọmọ ilé ka Quran ó ní kí ni mo tún fẹ́ dálẹ̀ mo ń ṣàǹwó ọ̀rọ̀ oríṣiríṣi jáde mo ní ah, ah tí wọ́n bá délé pé àwọn ọmọ rẹ̀ jókòó àyọkà tí wọ́n fẹ́ yọ kà fún ọ̀hún gan tí wọ́n fẹ́ kí wọ́n yọ kà yẹn gan so sure pé wọ́n lè rí kà wọ́n lè rí kà yẹn jú subhanallah gbà tí wọ́n délé àwọn ọmọ yẹn ò lè ka Quran subhanallah wọ́n ò lè ka Quran ìtọ́kàn kó lọ ni ó ní oṣù oṣù kan lẹ́yìn ìgbà tó ti hajj dé ni ó ṣe wá jókòó ó ṣe wá ń kọ́ àwọn ọmọ yìí ní Quran títí tí wọ́n fi lè rí kà <laughs> àsìkò gbà yẹn ni mo wá lọ sí Ṣakí sí ó ní mo sí Ìbàdàn mọ̀ ń wájú òun ni mo ní sọ fáfáà yìí pé ẹ̀jọ̀ pín owó ilé yìí ni o torí iṣẹ́ tó yẹ kó ṣe o ti bá ṣe nù rẹ̀. Ádá wà. So ọ̀gọ̀rọ̀ gard bí n ti ń dá wà lálẹ́ lágbo dá wà òun náà ní pé ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe dáwà wọ́n ń ṣe ara wọn you know want to become stars too bí ìtàwọn olórin yẹn so nítorí náà eh, khalif tu'raf jẹ́ àyapa sí ní táwọn èèyàn ṣe káwa náà kí tí a lè bá yàtọ̀ kí a lè bá dáwà mọ̀ dáwà ìṣe bá mọ̀ ní oh. èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ yẹn jú kó sọ pé wọ́n bọ́ sápò dáwà wọ́n ní ikhlasu niyya. n tó ń ṣe kọjá kó. tí o bá fẹ́ sọ̀rọ̀ tàbí o fẹ́ fi ṣe nǹkan kan tó yẹ pé o ti ń wo pé bóyá nǹkan mi ti fẹ́ wọ̀ bóyá fẹ́ nú tàbí o gbọ́dọ̀ bá ara rẹ torí orí burúkú ní ọ̀jẹ̀ fún ẹ̀ níjọ gbàgbà ajọ́ ìgbìndà kíámà kò dẹ̀ ní débi kankan ọ̀gọ̀rọ̀ àwọn bí tí wọ́n láwọn ń kọ́mọ ní kùránì yìí àwọn gan lẹ́sìn ẹ̀sìn kò sí lára àwọn gan náà wọ́n kàn kó jọ kan pé káwa náà ríbi tá a lóko àrólódò ibi kan ni àwa náà sá ti mọ ráàyè pawó tọrọgọrọ àwọn òbí gan kìí ṣe wípé wọ́n cherish kínní lọ títí oh. ok àríbi tó yẹ pé wọ́n ní wọ́n ti ń ṣe wòlímà ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n ń ṣe wòlímà fún wọn ti kéwú ń kan tẹ́lẹ̀ bọ̀ torí pé wọ́n fẹ́ ṣe wòlímà ń bí àti pé àwọn gẹ̀ṣin wọ́n dẹ̀ fẹ́ ṣafẹ́fẹ́ ẹ̀ ẹ jẹ́ ká seize opportunity káwa náà fi ṣe léyìn ni kìí ṣe bẹ̀rẹ̀ iná tí kọ́ wọ́n kúra bẹ́ẹ̀ pọ̀ lọ rẹpẹtẹ tó fi jẹ́ pé tó bá jẹ́ pé wọ́n fi lọ́lẹ̀ láti fi jẹ́ wípé káwọn ọmọ wa ka Quran láti gba ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké àtàwọn ọ̀dọ́ míì níyànjú ká lè bá fi wọ́n sílé kéwú kò sí tó burú ń bẹ̀ torí ọ̀gọ̀ọ̀rọ̀ àwa kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tá a sọ pé akéwù náà látara báwọn làwọn òbí mi fi sọ pé ah, ọmọ tèmi náà lọ lè kéwù ọ̀gọ̀rọ̀ àwọn òbí tí wọ́n rán àwọn tí wọ́n kéwù lè ní ní táwọn òbí mi rí ní sọ pé ah, ọmọ mi náà lọ lè kéwù yóò lọ sùkúù yóò dẹ̀ lọ lè kéwù tó bá yẹ pé wọ́n gbé kalẹ̀ láti kọ́mọ ní Quran kọ́ lẹ́sìn kọ́mọ ó fi yàn kọ́ yanjú wọ́n wá fẹ́ ṣe hafla wọ́n wá ntí akọ́ wọn ní òun tí wọ́n ń ṣe hafla lé lórí ni o wọ́n fẹ́ dúpẹ́ pé al'an wọ́n ti wà mahir bi tilawati al-Qur'an tó yẹ anyway àlá lè ṣí fún wọn kì í ṣe pé wọ́n ti perfect ibì kan lẹ̀tẹ́lẹ̀ ẹ̀kan ṣí ibì kan kó ní òbí kan jáde sọ pé ọyẹ ṣí ibì kan ọyá máa bá ń ṣó <laughs> torí pé n tó ti kà tó ti ni tó bá rántí nígbà kan tẹ́lẹ̀ wòlímọ̀ bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ ni mò ń sọ yìí o tí èèyàn méjì bá ti parí Quran ó ti ka láti fati adinas nísìn wọ́n dẹ̀ ń fi èèyàn mẹ́wàá yóò tún padà sẹ́yìn nípa pẹ̀lú àwọn tí ń ìwà ní èṣù kẹwàá wọ́n tún jọ kàdé nurse bákàrà báyẹn sọ̀rọ̀ pé wọ́n ti di mẹ́rin nìyẹn bóyá wọn ò dẹ̀ tí ì pé tí wọ́n ń fẹ́ wọ́n tún dá padà yóò tún lọ bá bóyá àwọn tí wọ́n wà ní ogún èṣù eh, wọ́n tún bá débẹ̀ yóò in the end yóò ti wọ mahir bitilawati Quran you know mọ́rántí ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké ń gbà yẹn tọ́mọ máa ń ṣèrànràn lójú oorun Quran ni wọ́n máa fi ni wọ́n máa kà ni wọ́n máa fi ṣèrànràn eléyìí yáni gbígbà sọ̀rọ̀ pé antivirus tó tó ká install Quran sórí ọmọ òsì ọba fẹ́ ọmọ ń ṣe wọ́nranwọ́nran ó wù àpáǹlé oúnjẹ kínní ẹ̀fẹ́ dé pé kọ́ bara rẹ̀ ń wọ̀ ẹ fi sí ibi tí ó ti máa ha Quran ìgbà tí ó bá fi ha tán yóò ara rẹ̀ ó balẹ̀ gbogbo wọ́nranwọ̀nran yẹn yóò lọ lára rẹ̀ tó wáá pé yẹn ni láti fi tan ìmọ̀ Quran kálẹ̀ lórílẹ̀ jáì kò sí tó burú bẹ́ẹ̀ àwọn àfọ̀ ọ̀tá kò wọ́n gbogbo etí ń ṣẹlẹ̀ nísìnyí ọgbọ́n àti wá nǹkan jẹ ni tọ́jẹ́ wípé wọ́n ń fọ tíṣe òlímọ̀ tún Quran nísìnyí wọ́n ń pelére sí oní fújì oní gbogbo ẹ̀ tí wọ́n mú tí wọ́n ṣe gbogbo àwọn jẹ́ wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn afáàyàn náà dẹ̀ máa sọ wípé àwọn ń wọ́n dẹ̀ ṣe oríṣiríṣi ń bẹ̀ so ká ìyà sọ́tọ̀ ká yàn dáadáa. jazakallah khantu mm. torí ìwé ìdí tí wọ́n béèrè pé láàrin tí wọ́n tí wọ́n pè ní hali sunna lọ́dọ̀ wa náà àwọn apá kan nínú wọn lọ́wọ́ àfẹsẹ̀ kódà gan wọ́n tó pe ẹnìkan tí máa sọ wọ́n nínú ìsìláàmù ní àsìkò tá a wà yìí. tó bá di ọ̀rọ̀ owó là ń gbogbo tí ó fowó wá náà lọ̀gọ̀rọ̀ máa ń lé ká kò ní jẹ́ ọba mọ́ kọ́lọ́run mọ́ jẹ́ kí owó nìkan ni ó tí ó jẹ́ látẹ̀jẹ́ alẹ́ hamina dúnìyà akbar hamina. Hmm. wọ́n á ní kí èmi ó dá wípé àwọn ọ̀yà lórí fi wá ajẹ́ pé alẹ́ sùn náà ní wọ́n ti yà sí méjì nìyẹn àwọn ó pinra àwọn sí méjì wọ́n ní wọ́n fẹ́ pé ọ̀gbẹ́ni tí wọ́n pè ó ti sọ́rí wípé ìrún yẹn sọ̀rọ̀ yẹn lérí àwọn kan tí wọ́n dé mọ́ràhálà kan ó ti sọ̀rú rẹ̀ rí ó ní ẹ̀sìn pé kókó wá sọ̀rọ̀ njọ́nà. ajib. yóò sì sọ oríṣiríṣi àwọn àtijọ́ àti ríbi tó ti sọ̀rú rẹ̀ àwọn kọ̀ọ̀kan àwọn ò ní lọ jókòó torí pé aburú táwọn ò ní lè fẹnu dá dúró lélẹ̀. Hmm. wọ́n láwọn ọ̀ya wọn lè mi làgbára wà kí n wá dàmú ní èmi náà padà wá dá tí n bá dé ló wọn á béèrè. hasbul maslaha bọ̀ tó bá jẹ́ pé ẹni wọ́n ran wọ́n ọ̀nà tó yẹ pé kò sí tí ò lè fẹnu sọ ní ọ̀wà sọ̀rọ̀ ńbẹ̀ ṣé kò sẹ́yìn ẹ̀rẹ́ mi tí wọ́n lè pè ní. wọn ò ní pè nítorí pé wọ́n mọ̀ pé owó aburú yìí tó bá sọ yóò pé owó jáde lápò àwọn. oríṣiríṣi wà ń bẹ̀ yẹn náà. òun náà ló wọ́n gba two hundred and fifty thousand tó dépò ń bẹ̀rẹ̀ lòun ọ̀sẹ̀ sí àkáǹtì. eégún nínú ẹ̀kú ó ní wọ́n ti bẹ̀ ń bẹ̀ òun ò gbà bí ìbá ṣe kùránì tí wọ́n fi bẹ̀ òun ló ń fi gbà ó dẹ̀ yọ Quran jáde lábẹ́ ẹ̀kú ó ní Quran tí wọ́n fi bẹ̀rù lábẹ́ ẹ̀kú ó dẹ̀ yọ Quran jáde wọ́n wá ń pariwo lọ́wọ́ pẹ̀lú ẹgbà àti àwọn tí wọ́n tẹ̀lé gun lẹ́yìn. ẹ pé alìsílámù fi wádìí wà áhùláì fi wádìí àkàr ìbọn láti fẹ́ bẹ̀rẹ̀ rọ̀ wọ́n wà wọ́n ní pé èwo tún ni àwọn eléyìí ṣe wọ́n gbé ah, wọn jáde ló ṣùgbọ́n tó jẹ́ wọn gbà ní pé wọ́n fi alukurani bẹ̀ wọ́n bá dẹ̀ tọ́ bọ̀ abẹ́ ẹ̀kú wọ́n dẹ̀ fa alukurani jáde ní alukurani tí wọ́n fi bẹ̀mí nì ni mo fi gbà gbogbo àwọn tí wọ́n pe Allahu Akbar pẹ̀lẹ́gbà àti gbogbo àwọn ọ̀ràn subhanallah tó yẹ pé ìmáàmù mi kó tó bọ́ sórí mímbàrí yóò ti kọ́kọ́ mú gbogbooro yóò dáadáa kó lè ṣáàkẹ́ kó lè sọ̀rọ̀ dáadáa lórí mímbàrí òní ò ti mú wíwí jazakallah khairan sheik. sọ̀hánàlá. ó oh, mọ ní ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n àwọn ọ̀rọ̀ kan máa ń ṣẹlẹ̀ wọ́n mú wá sí wọ́n sì ìdọ́fà rẹ̀ sọ́dọ̀ yín sheik. náà. wọ́n ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ bá kan obìnrin pé ẹ mọ náà pé ẹ mọ ń fi síbi ọ̀pọ̀ ọ̀dọ́ àwọn obìnrin púpọ̀ nípa wípé wọ́n wá dàbí ẹni pé ẹ haram tọ́lák. mo gbà pé mo máa ń fi sọ́dọ̀ àwọn obìnrin ta ló wíìkì jù. àwọn náà ni. àwọn wo ni ṣeré àmọ́ ń take care interest wọn jù. obìnrin náà àwọn tí wọ́n bá wíìkì. sọyí ọ̀lẹ́lá. bójìṣẹ́ ńlá ṣe máa ń fi sí abala ọ̀dọ́ wọn nù mo fi jọ́ sallallahu alaihi wasallam. <laughs> ṣe tẹ́sẹ̀ ni ká máa àbáhà tọ́lá ìyàwó mi ṣe báyìí ìyàwó mi ṣe báyìí lọ́kọ̀ọ́ eléyìí ṣe báyìí ọ̀yà lọ́kọ̀ọ́ subhanallah. Allah subhanahu wa ta'ala ni wasulu khair ya akhi wasulu khair àtúnṣe ló dáa jù ó dẹ̀ ní kólíkẹ́tì mi ń dédá yìí tọ́ ọ bá ló filẹ̀ ò ní tọ́ yóò wà ní gbígun tọ́ ọ bá ní kó o fi wàdùwàdù kó o fi tọ́ yóò kàn ó ní kíkàn ẹnikẹ́ni tọ́lá kò hà. ṣé kí wọ́n ṣe kí wọ́n pọ̀ tí ní tẹ́ ẹ bá ń bá wọn sọ̀rọ̀ ẹ máa tẹ́ ẹ bá ń bá wọn lọ́dọ̀ wọn ẹ máa jẹ́ kó wà tẹ̀sí dídì díẹ̀ nítorí pé <laughs> tí wọ́n bá ń bá yẹn táwọn bá pè é lórí fóònù tẹ́ ń bá yín sọ̀rọ̀. o lè ní ṣídà tó mi lórí wọn. mátẹ́lẹ̀ jẹ́ fún ọ ní instance. obìnrin bínú jáde lẹ́ẹ̀dẹ́sì ọkọ rẹ̀ ó ní tó ṣe ọ̀tẹ́ òun lọ́rùn ó dẹ̀ sọ gbogbo ẹ̀ ó rí wí mo ní ok gbà tó wá jáde ńlé rẹ̀ yẹn tá fún ọ ní permission ó ní kò sí. tí obìnrin bá jáde nílé ọkọ rẹ̀ tí ò gba permission kí ni òfin tó dé ó ní wọ́n ní gbogbo ohun tí ọlọ́run ọba dá àtàwọn màláíkà ní ọmọ gbé iṣẹ́ ìbílẹ̀ ọgbàgbọ́ ó lóun gbàgbọ́ ok so jíjáde tó jáde yẹn kí gbogbo eléyìí máa ṣẹlẹ̀ sí ọ ò bìkítà ó bu sẹ́kún mọ́ lọ́rùn ẹ̀kún kọ́ lélẹ́yìí ṣé tó bá ń gbẹ ẹ lè mú ásíìdì kó gbé mu pé n tí mo rí lánìyẹn ó ní rárá kí ló rò pé ó ṣe kò dìgbà téèyàn bá ń laná lẹ́nu ká tó sọ yí pé ó mú zẹ́jẹ̀r wá sotiye àwọn ọ̀rọ̀ tó le tá a rọra ti bọ̀yàn lára ó wọlé ju e tá a ń láàgùn tá a ń èèyàn kàn kó hypertension fún ara rẹ̀ ni ọ̀rọ̀ wọn ọ̀dẹ̀ gbà bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ àmọ́ pàkíyèsí wọn sí ọmọ ti bọ̀ wọn lára ni. Oh, Jazakallahu khair. one two. ní ìtì mo fi parí ẹ ti ọ̀rọ̀ eku tí ẹ sọ lẹ́ẹ̀kan. eku. bẹ́ẹ̀ hadith wa pé tó bá bọ́ sínú nǹkan. kí ni ìyàtọ̀ láàrin eku ńlá àti eku kékeré eku ńlá tí mo mí ni pé ewu jù tí wọ́n máa ń jẹ. ewu jù. òkè ọ̀yà ọ̀yà. bóòlù èkó tẹ̀sẹ̀ fẹ́ kó sínú epo. no etí mo sọ ní ìsìn ni pé ntọ́ kó sínú epo tí wọ́n ní ká yọ dàmí a lè jẹ òun gẹ́gẹ́ fúnra àlè jẹ́. náà rárá àlè jẹ́ òun gẹ́gẹ́ bọ̀ tí epo yẹn la àní dànù. àlè jẹ́ òun gẹ́gẹ́. àlè jẹ́ epo àní jẹ́ òun. ohun yẹn pẹ̀lú àwọn tó wá tóbi jùlọ yẹn ṣéyàtọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì pé bóyá nítorí pé lèyìn gbé inú ilé tí ń gbénú igbó ló jẹ́ kí yàtọ̀ wà láàrin méjèèjì. creation wọn. creation wọn. bẹ́ẹ̀ni bọ́wọ́ wọn ṣe rí àtẹ̀yìn òkè. jazakallahu khairan. wa alaikum assalam ṣé afwan sir torí àsìkò òun kí n béèrè last question sir alhamdulilah na wasala ahmed wasala now last question ni pé bọ́dá. ọ̀rẹ́ rẹ̀ fẹ́ béèrè question.